wa alaikum salam wa rahmatulahi wa barakatu kí àánú ọlọ́run àti ìbùkún rẹ̀ kí ó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé ìdáhùn lórí ìbéèrè oníbéèrè tí wọ́n béèrè nípa àwọn ìdí àti okùnfà tí èèyàn fi lè kí ìrun méjì papọ̀. Eh, àkọ́kọ́ tí kákọ́mà òun náà ni wípé kíkí irun méjì papọ̀ wọ́n mú wá ní títorí ìdẹ̀kùn ẹ̀sìn àti ìrọ̀rùn nígbà tí àwọn tìtorí ẹ̀ tí ó bá ṣẹlẹ̀ síyàn ó fà pé tí ọba ní tìtorí ẹ̀sìn ọ̀yọ̀ǹda fún wa láti kírun kan sígbà tí kìí ṣe àsìkò rẹ̀ àkọọ́lẹ̀ dẹ̀ gbé wá fún wa wípọ́ jẹ́sì sí kan tí wọ́n ṣe lójú ayé rasul sallallahu alayhi wa sallam. nítìtorí àwọn tìtorí ìgbà míì dẹ̀ ń bẹ tí àkọọ́lẹ̀ gbé wá fún wa wípé rọ̀ṣọ́ọ̀lù jan àwọn irun míì pọ̀ ńgbà míì nínú ọ̀rọ̀ tí imam muslim tó gbà wá fún wa látọ̀dọ̀ aṣọ́jú wa Sa'id ibn Jubair òun gbà wá látọ̀dọ̀ Abdullah ibn Abbas radiyallahu ta'ala anhuma onírọ̀súlù jẹ́ irun méjì papọ̀ ó jẹ́ irun zuhur àti asir mọ́gírìbà àti shai ó kí wọn papọ̀ nílùú Madina fi ghayri khawfin wala matar kì í ṣe pípáyà kan ni ò kì í dẹ̀ ṣe pójú ṣẹlẹ̀ ń gbà yẹn ẹni tó gbàdí sí ó aṣọ́jú wa abdullah bin abbas léèrè pé lima fa aladalik kí ló máa nàtí anabi ṣẹlẹ̀ yìí anabi ṣe kéèlà yukhrij ummata kọ́mọ̀ṣin kankan tí ó jẹ́ nira fálẹ̀ umma kọ́mọ̀ṣin kankan tí ó jẹ́ nira fún nira fálẹ̀ umma torí ń gbà míì èèyàn lè má sí lórí ìrìn àjò òjò sì lè má rọ̀ kí làlúrí mi tí ó ṣẹlẹ̀ téèyàn ó bùkátà sí àti kírun méjì papọ̀ kéèyàn á máa wò pé nǹkan méjì tánà bíi torí ẹ̀ kírun nìyẹn o sẹ́mi náà wá mo tó kírun méjì papọ̀ nìyẹn o sẹ́mi sì lè kírun mi papọ̀ báyìí arábìnrin ti dọ̀sọ́ pọ̀ kì í tí èsì pọ̀jù tí èdè ṣeré ìrìn àjò méjèèjì tó hàn nínú òdì tá a fi máa kírun méjì papọ̀ nìyẹn òjò àti ìrun àjò téèyàn bá wà nírìn àjò àwọn àdìmí tó lè ṣẹlẹ̀ tí ò ní jójò tí ò sì ní jẹ́ ìrìn àjò téèyàn wà nílé tí ó sì kírun méjì papọ̀ tí ó sì ṣe pójò ń rọ̀ ó lè ṣẹlẹ̀ oníranran àwọn kan tó lè fà á kò síyàn àti mọ̀ wípé èèyàn bá wà lórí ìrìn àjò yóò dẹrùn kù ìgbà míì náà a lè sọ fẹ́ni tí ń tọ́ ń tọ́ma kó tó máa jẹ́ ìdáhùn fún oníbèrè tí ó béèrè wípé téèyàn bá gbọ́ ma lọ́kọ́ tó yẹ ọmọ tọ̀ sí yàn la ọlọ́túnra rẹ̀ sí náà ni o òun ni wọ́n tún fi fààyè lẹ̀ téèyàn bá ń tọ́jú ọmọ tó jẹ́ pọ́pọ̀lọpọ̀ ọgbà yóò jẹ́ dààmú fún un láti lè máa sèmọ́tótó yìí mọ́tótó yìí gbogbo gbà àwọn afẹ́rẹ́sẹ̀ ti gbà wípé bùkátà kan náà nù wọn la gbé òun náà sípò aláìsàn kọ́ gbìyànjú kó rí wípé ó lè irú ìṣẹ̀lẹ̀ yẹn lè mú òkìrùn méjì papọ̀ nínú ọ̀rọ̀ àwọn àfa tàbẹ́lòmíì toríra rẹ̀ wípé bóun bá ń dìde bóyá kò lágbára àti lè lọ máa ṣàlùwàlá pẹ̀lú omi tàbí táyà mọ́mù ní gbogbo gbà. wọ́n ní tó bá ti rí bẹ́ẹ̀ nígbà tí wọ́n ti lè ṣe ká sọ ìrun pọ̀ fún lẹ́tọ̀ fún onírìn àjò àtàláàárẹ̀ ẹni bá kága ara náà tọjẹ pàtì máa ṣe ìmọ́tótó ń gbogbo ìgbà ó lè ní lára àwọn àlùfẹ́ẹ̀sì ní kò ṣe kankan irú ẹni bẹ́ẹ̀ náà lè méjì pọ̀ irun tó súnmọ́ra wọn kò kí wọn pọ̀ mọ́ra wọn kó lè dín àmàdìde àmàdìde pẹ̀lú àìlálàáfíà ìkága ìkága rẹ̀ bẹ́ẹ̀ náà lẹni tó níṣòro bíi bíi ìtọ̀ ṣeré tó máa ń ṣe tàbí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bíi ẹ̀jẹ̀ bíi tí máa ń dà nímú àmúrun táwọn bàbá wa máa ń pè lámúrun ọ̀n dà lára ẹ̀ gbogbo gbà àti sílé máa lọ sàlùwà lásàlùwà gbogbo gbà yóò nílà wọn láwọn afẹ́ẹ̀sì ní kò ṣe nǹkan kan irúfẹ́ ẹni ó lè wá nǹkan kọ́ sàlùwàlá kó wá nǹkan lọ́ra dí ihò omú ẹ̀ kò fi kírun yẹn tó bá ti kírun tán ó lè kírun tó súnmọ́ náà láti fi jẹ́ ìrọ̀rùn fún èyí ò náà gbé bá ẹni tó ṣe ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ẹ̀rì pa àwọn àfẹ́sẹ̀ sọ yẹn náà pẹ̀rúfẹ́ ẹni bẹ́ẹ̀ òun náà lè mú ẹ̀ kó kí èyí tó súnmọ́ra wọn kó kí wọn kó fa wọn mọ́ra wọn. ara rọrùn tẹ́sìn tó mú wá fún wa nù. bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ béèyàn bá ń bẹ̀rù tó lè gbẹ̀mí ẹ̀ ọdún pé bóun bá ní kó wọn lọ jímọ̀ àwọn tí wọ́n tí wọ́n lè gbẹ̀mí òun bẹ lójú ọ̀nà hmm? tàbí tó lè ṣokùnfà fẹ́ wọ́n gba dúkìá ẹ̀ tó bá lọ tó bá lọ pọ̀ ó lè kírun tó súnmọ́ra wọn kó kéètì ń bọ̀ kó kí pọ̀ kọ́ ya ti aṣàgọ́nu lé wọ́n máa retí ẹ̀ lásìrì kó ti ká màílà rẹ̀ kọ́ jí àṣírí ma níjà kó kí pọ̀ báyẹn kọ́ ya sá wọ́n má bàa gbẹ̀mí ẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní kò sí ìwọ mbẹ nínú ṣẹ̀ríà Islam ẹ̀sìn wa ẹ̀sìn tó múrọ̀rùn wá fún yẹn ni. bẹ́ẹ̀ náà lẹni tí kò ríran lápèjúwe tí ọmọ pásìkò òórùn wọlé bóyá nìkan wá dé wá sọ fún ọ pé àyílà ti tó ó ti sì ti lọ ọ̀sẹ̀ lómi ti ọ sọ fún pásítì tó máa. tí ó fi màsìkò oorun asiri kò ríran bó ṣe màsìkò àyílà yẹn kọ́ka àyílà kọ́ yà kásìrì rẹ̀ mọ́ pẹ̀lú lọ lè bá sí gba mọ́gìrìbì ọba yìí tó yọ rẹ̀ lómi tí ó sọ fún kò sí ìwọ ń ati nínú òfin ẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́rọ̀ àwọn àlùfáà kí n tó kú ń yẹn àwọn míì máa ń sọ fún wa wípé irun mọ́gìrìbì àti sẹ́yìn tá a papọ̀ wípé òjò nìkan òun la lè ti torí rẹ̀ ká kì í fún fún kìí sójò nìkan bá gbàrà bá pọ̀ àgbàrá pọ̀ èèyàn lè tó dápá gbàrá yẹn òun gbé ibi mọ́sáàsì ẹ̀ sì wà ìgbẹ̀ làgbàrá yẹn lọ́gbà lọ ó sì ti kọ́ ọmọ ó ti kọ́ ọmọ mọ́dúríbì oṣù màmá gbàrá wọn wọ̀ lọ tákàtì kò sáyè òtẹ́ tó ìyá kíṣà ìrẹ́mẹ kíṣà ìmọ̀ o yẹn ti tú kálukú lẹ̀ kálukú ẹ má pè asáǹsì náà ní bọ́lọ́n bá lágbàrú yóò gbé ọ ẹ̀sìn wa ò rí báyẹn o tètè tó àwọn èèyàn lẹ̀ kálukọ́ kọjá ní ilé wọn. ìfún tó bá ṣe lù tó tún tí yìnyín tí máa ń bọ́ gan tí máa ń bọ́ pé ládùúgbò wa ń bí báyìí ẹ bá gbé ìlú tí yìnyín tí máa ń bọ́ gan a máa gba ojú ọ̀nà téèyàn ò ní lè rìn tí ò ní lè kọjá tó bá tún débi wípé wọ́n fa òtútù gan-an tó o bá tún lọ fàyà kó yìnyín lọ máa bọ̀ ó lè dá ìsànsí ọlá torí yìnyín tó pọ̀ tó lè dá ìsànsí ọlá ò lè kí irun rẹ pọ̀ mọ́ra wọn ká sì sáwọ́gbẹ́gbẹ́ àti sáìpọ̀ kó tètè bọ́nú ilé òtìlẹ̀kùn ọgbọ́ ọ̀dánára ẹ̀sìn wa nìyẹn o a lè torí ilé náà kàmọ́gbẹ́gbẹ́ àti sáìpọ̀ ipò òjò lòun náà wà àti ń bá jọ ọ́ kìí ṣe òjò nìkan onímọ̀gíríbì àti ṣáì olówà fún gbogbo tó àkàálẹ̀ yẹn náà bọ́ bá ṣẹlẹ̀ síyàn tó jẹ́ pé déédéé àsìkò ọrọ̀ alẹ́ ni èyí ó kì mọ́gíríbì àti ṣáì rẹ̀ pọ̀ yẹn wá lórí ìrìn àjò ọ̀ka másìkò ẹ̀ ó lè kì mọ́gíríbì àti ṣáì pọ̀ kámọ́dù olórí wípé náà sùtọ̀ wá lórí mọ́gíríbì àti ṣáì kíkí pọ̀ lórí lórí lórí òjò nìkan ni àwọn míì tún dúró lórí eléyẹn ẹ̀já gbọ́yé hadisi tí mo kà sáájú yẹn sọ fún apẹ́ magrebi àti ṣáì papọ̀ àti kíní àti àti zoro àti asher òkè papọ̀ nínú ìlú Madina fàpẹ́ kò travel tí èsì ṣe wípé òjò rọ̀ kò sì sí lórí ìrìn àjò làlórí kan ló ṣẹlẹ̀ wọ́n gbà táwọn tó jẹ́ làlórí tá a sọ yẹn tó bá ṣẹlẹ̀ bí òjòjò náà bọ́jà sùkò mọ́gbẹ́bí àti ṣáàyè yẹn lè jẹ́ méjèèjì ó lè já papọ̀ táwọn àlùfáà wa ọlọ́run ní kí wọ́n fẹ̀sìn kọ́ wa ohun tí wọ́n ṣe lálàyé fún wa nìyẹn kọ́lọ́n subhanahu wa ta'ala kó bá ní sanwó ní ẹ̀sán dáadáa orí ẹ̀dẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn dúró lé lórí ní ti torí ipò tí ẹ̀sìn wa tó wà pé kò ń wá ìnira fún ọmọnìyàn kọ́lọ́n subhanahu wa ta'ala kí wọ́n má fi ara ní ẹnìkọ̀ọ̀kan wa pẹ̀lú yẹn ó ti ẹjẹ́ fi tó bá yẹn nítorí pé ìdáhùn síbéèrè ni ìdáhùn síbéèrè òun kò ń parí gbogbo nǹkan ìdáhùn ni lóyìn bá tó fẹ́ mọ̀ síwájú ìmọ̀ ọ̀tán ìmọ̀ ọ̀ma kù ni ìmọ̀ ọ̀tán bàbá tún padà lọ́nu tíà tá lọ lé kéwú tá tún jókòó táwọn àlùfáà onímímà gbogbo tó tún kù tá a mẹ́nubà wọ́n sọ fún wa àtúgbọ́ ọlọ́wọ́n ọba kọjá ìta àwí náà kọjá kó ṣe wá ní àǹfààní lórí ọ̀rọ̀ pé àwọn kan ti ṣe jámọ̀ tán àwọn míì wá wọlé àwọn náà fẹ́ kírun tiẹ̀ kò sí ìwọ́n mẹ́ nígbà tọ́rọ̀ ti padà rinlẹ̀ tàdé ti gbà pé kí ìjàmbá ò pé méjì nínú mọ́sálásí kìí ṣe ìwọ̀ kò ń ṣe ìwọ̀ ó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n ó lágbèkalẹ̀ ni èsì tí wọ́n wá sọ̀rọ̀ ẹ di ìmáàmù second jama tí wọ́n ti wá mọ̀ pé àdédú bọ̀dá alágbáyà fẹ́ dé àná máa kí second jama fún wa ọ̀fẹ́ lè máa mú mọ́sáàsì bí. tọ́ba dé báyàn ní lábàdì kò sí wọ̀ ń bẹ̀ irú ẹ̀ ṣẹlẹ̀ lójú ayé Rasul tọ́dẹ̀ ní kí wọ́n kí jama yẹn náà là gbára lé kí a sì pé pàápàá jùlọ mọ́sálásí tó ní ìmáàmù tiẹ̀ tí ìmáàmù yẹn bá sọ wípé rárá kálukú ọwọ́ sì máa wá ní kájọ máa kẹyọ kan papọ̀ níta torí ẹ̀gbẹ́jà máa kalẹ̀ nìyẹn o ó dẹ̀ wà torí kó o ó lè jọ sọ̀kan ọlọ́gá jù òun ọ̀fà yìí gba kẹtún pẹ́ máa mi lẹ́yìn tí kéèsì torí pé òun nìkan lọ́sàfẹ́ máa kí máa mọ́tẹ́ẹ̀lì ìdúró kírun fún yẹn tí ọba sí léwu ìlú ẹ̀kọ́ là ń sọ o nítorí àníyàn rẹ̀ nítorí yẹn ó ó sì láti ẹ̀rí pé rọ̀ṣúlù náà lọ́pàṣẹ fẹ́nìkan pé kọjọ́ yẹn ẹni tó ẹ̀ṣẹ̀ dé ọ̀nà kọjọ́ yẹn kì í ṣe tó ti mm-hmm. di kì í ṣe wípé ní kálukú ọ̀sọ̀ di ẹ̀tọ́ ni àwọn ń pè bẹ́ẹ̀ lẹ́nu mi ò sọ kó kí ìran kọ́sírù lọ́sọ̀ dẹ̀tọ́ bẹ́ẹ̀ a máa sọ fún màámu tí ó kírun fún wa níbi kan ní ìwé máa sọ fún onírìn àjò o kó lè ta àyè naa ni a máa ń gbé sí kọ́lọ́wọ́n ọba kọ́gbà ní ẹ̀sìn fún wa sábà ráǹfààní à á ṣe bàbá dé ráǹfààní ẹ̀ á sì tọ́jẹ́ ìpìlẹ̀ fún wa kọ́lọ́wọ́n ọba kí ọjọ́ máa rọ̀ wá lọ́rùn torí náà táwọn náà bá dé pé àwọn kan ti kí tiwọn wọ́n dẹ̀ kì ní jámọ̀ wọ́n kí wọn méjèèjì pọ̀ ẹ̀yin náà lè kìtì